ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ èdè yorùbá pẹ̀lú ìfẹ́ olúwa fún àwọn tí wọ́n ti wà níbí ìtẹ́lẹ̀ ẹ ṣeun gidi gan ni tí ẹ darapọ̀ mọ́ wa fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ ṣeun gidi gan ni mo nífẹ̀ẹ́ yín kò dẹ̀ sí ohun tí ẹ lè ṣe sí i <laughs> kí ni ohun tí a fẹ́ sọ̀rọ̀ nípa lónìí ohun tí a máa sọ̀rọ̀ nípa lónìí ó jẹ́ ohun tí ó yàtọ̀ gédégbé sí ohun tí a ti máa ń ṣe tẹ́lẹ̀ lórí ìkànnì yìí tẹ́ bá ń gbọ́ ẹ̀yàtọ̀ ẹ̀yàtọ̀ ẹ̀yàtọ̀ jọ ẹ̀yàtọ̀ ẹ̀yàtọ̀ ẹ̀yàtọ̀ jọ. ohun tí a ó máa sọ̀rọ̀ nípa lónìí ni ayẹyẹ AMVCA 2022 fún ẹ̀yin tí ẹ bá mọ̀ AMVCA 2022 twenty two tí mò ń sọ èyí ni ayẹyẹ tí wọ́n máa ń ṣe fún àwọn òṣèré tí wọ́n máa fi fún àwọn òṣèré tí ó pegedé jùlọ nínú bóyá wọ́n kọ ìtàn nínú bóyá àwọn ló kọ ìtàn tí ó dára jùlọ ni tàbí bóyá àwọn ni wọ́n jẹ́ eléré tí ó pegedé jùlọ ṣé ó ti yé wa mhm. ìyẹn ni AMVC ìyẹn ni ayẹyẹ AMVC èyí dá lé lórí kí ni ohun tí a wá fẹ́ sọ nípa AMVC èyí ohun tí a fẹ́ sọ nípa AMVC èyí ni ìwọṣọ wọn bí wọ́n ṣe wọṣọ ẹni tí a kọ́kọ́ mẹ́nu bà tí wọṣọ tí ó dára jùlọ ta ni o ẹ kì í sọ kí n má sọ kí n má ti sọ hm, ẹ jẹ́ n sọ. orúkọ ẹni náà ni Osas àǹtí mi Osas àwọn ni wọ́n wọṣọ tí ó dára jùlọ. bí ẹ̀yin náà ṣe rí aṣọ náà ẹ̀yin náà mọ̀ pé aṣọ yìí dára nígbà tí aṣọ yìí dára ẹni tí ó wọ̀ gan-an lára ẹ̀yin náà rí i pé ẹ̀yin náà ẹ wò ó ẹ wọ ọmọ bó ṣe dùn tó. ṣẹ́rí ẹnì kejì yìí ni Tihana ṣé ó yé yín ṣe ti ẹ ti rí dáadáa ṣe ti wò dáadáa ẹ ti wò ṣé wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ kò fẹ́ fi taratara yé mi torí pé kì í ṣe ọdún ẹranko là ń ṣe kò dẹ̀ ń ṣe pé à ń wá láti ṣe aṣojú ẹranko ṣó yé yín hmm, ohun tí mo sọ yẹn ṣó yé yín wọ́n wò ó pé kò fẹ́ yé mi báwo ni wàá ṣe gbé orí màálù sí ara aṣọ kò fẹ́ fi taratara yé mi ẹni tó bá yé kò sọ̀rọ̀ ṣùgbọ́n kò fi taratara yé mi ọkùnrin tí ó wọṣọ tí ó dára jùlọ ìyẹn ni bọ̀dá wa Denola ẹgbẹ́ ẹgbẹ́ fún wọn gbòòsà gbòòsà gbòòsà ẹ̀yin náà wọ̀ pé Oge àti Denola bí eléyìí ni wọ́n hmm, báyìí ọ̀kan báyìí ọ̀kan báyìí <laughs> ọ̀kan ni wọ́n ẹ rí pé aṣọ tí wọ́n wọ̀ ó dúró gègé bàtà ẹsẹ̀ gbogbo ẹ̀ àti bí wọ́n ṣe gbéra wọn lọ́jọ́ náà kò sí níbẹ̀ wà mọ́ mo wò ó ní orí amóhùnmáwòrán tí ẹ bá rí bí bọ̀dá ìṣègbéra wọn ah, hmm, tẹ́gọ ní ẹ̀. àǹtí mi ṣẹ̀ ń wò ṣẹ̀ ń wò fún hmm, ayẹyẹ AMVCA hmm, ayẹyẹ fún àwọn òṣèré fún àwọn òṣèré kò wá fẹ́ yé mi ìpè orí bí wọ́n ṣe wọ̀ ọ́ yìí fẹ́ rí bákan báwo ni ẹ ṣe máa gbé orí èèyàn nínú ọdún ayẹyẹ àwọn tí ẹ bá ti ẹ̀fẹ́ wò pé àjẹsọ wọn aláràbarà pé wọn ara yìí lọ́nà ara yìí ó rí bákan rí èèyàn kò fẹ́ kò fẹ́ yé wa dáadáa tí ò bá dáa ká sọ o náà ni kò lórúkọ méjì èyí ò dáa tí mi Alex ah aṣọ wọ̀ yìí tẹ gan ni ẹ náà ṣe rí náà rí pé aṣọ tí àǹtí mi Alex náà rí kí lẹ̀ ń sọ ẹ̀yin náà ẹ wo ọmọ ẹ wo ọmọ ẹ wo ọmọ rí ẹ wo gbogbo ohun tí wọ́n lò ẹ wo aṣọ gbogbo ohun tí wọ́n lò ló dára ah, ah, ẹni tí ó tó ení èjì ẹ̀ta ẹ̀rin gbogbo ohun tí wọ́n lò yìí tí ó tó pọ̀ ah, iṣẹ́ hmm, iṣẹ́ lẹni náà ṣe ríkà àǹtí mẹ́ríkà ẹ wo aṣọ hmm, ẹ wo irun orí ẹ wo ojú ẹ wo aṣọ ara lẹ́yìn náà rí aṣọ lẹ́yìn náà rí aṣọ ṣé ẹ rọ́mọ ẹ wọ́n mọ bó ṣe dára tó <laughs> ẹni tí ó bá wọn tò pọ̀ tí ó to ní èjì ẹ̀ta àti gbogbo ohun tí wọ́n lò yìí tí ó tò pọ̀ iye ìṣẹ̀lẹ̀ ní náà ṣe sinmi ju ẹ̀ṣẹ̀ ẹ̀rẹ̀ hmm. wọ́n bojú lóòótọ́ ṣùgbọ́n ohun tí a gbọ́ nípa àwọn ní sinmi ju ẹ̀ láìṣe ọdún eégún àṣọ ọdún eégún ọdún eégún ẹ̀ ti má lù bẹ́ẹ̀ hmm, kò dáa Hmm, ẹni tí ò bá dáa á sọ hmm, kò dáa báwo ni ẹ ṣe máa bo ojú ẹ bo ọwọ́ ẹ bo ẹsẹ̀ ah, ah, ta ló ròyìn ta ló bá yín ṣe ẹ jáwèé má bà mí ṣiṣẹ́ mọ́ ẹ já fún kò dára ah, ní ẹ̀yẹ ayẹyẹ tí a wá ṣe fún òṣèré lẹ́yìn ò dá ohun tí ò dáa kò dáa ló ń jẹ hmm, wọn ò ṣe dáadáa tó ó kù ká tó. tasha fẹ́gàn ní eh, aṣọ yìí dára tí nǹkan bá dára ẹ jẹ́ ká máa sọ aṣọ yìí ó dára irun orí dára ojú ó dára aṣọ ó dúró déédéé lára tẹ̀gọ̀ ni ẹ̀ aṣọ yìí náà gbòòsà gbòòsà gbòòsà ni ó dára. fún àǹtí mi yìí náà ṣẹ́yìn náà raṣọ ẹ rí báṣọ ṣe dúró ó dúró déédéé ṣé ẹ rí irun orí ṣé ẹ rí aṣọ ṣé ẹ rí bó ṣe dúró lára ṣé ẹ rí bọ̀dá tí à ń wò yìí. mi ò gbogbo nǹkan sí bòdà owó ẹwù ẹwù ẹwù ẹwù ah, ah. kí lẹ́yìn rò sí ṣe rò bóyá eléyìí tó o dára tó fún ayẹyẹ ayẹyẹ àwọn òṣèré kí ló dé kò fẹ́ yé mi o bó tó bá yé yín bóyá lè jẹ́ ká sọ̀rọ̀ ní ibi tí a ti ń sọ̀rọ̀ nísàlẹ̀ tó bá yé yín ṣùgbọ́n ó dàbí pé kò fẹ́ fi taratara yé èmi tí mò ń sọ̀rọ̀ yìí kò fẹ́ fi taratara yé mi bọ̀dá mi tọpẹ́ ah aṣọ yìí ẹ fún wọn tán ni fún wọn tán ni o ẹ bá fún wọn tán ni o ẹ fowó tọ́ ni eléyìí náà hmm. tẹ̀gàn ni ẹ̀ gbòòsà hmm, gbòòsà mo gbé fún yín o ah eléyìí náà tẹ̀gàn ni ẹ̀ aláràbarà adébíyẹ̀pẹ̀ ọmọọba mo fẹ́ràn wọn gidi gan ni ìlú kan la tuntun jọ wá eh, ìlú kan la jọ wá eh, mo fẹ́ràn wọn ṣùgbọ́n àǹtí mi àǹtí mi mi mọ nǹkan tó ṣẹlẹ̀ bọ́ mo ò fẹ́ báwo lẹ ṣe jòkó nínú aṣọ yìí àti pé a mọ̀ pé amúlétutù wà ń bẹ amúlétutù wà àmọ́ ah, mò ń wò ó pé bẹ́ẹ̀ ṣe jòkóó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rìn ó yé yín kò fẹ́ fi taratara yé mi bí gbẹ̀yàn di ṣubú ṣèkà bọ̀dá mi Latif ẹ má bínú ẹ má bínú mọ́ o kò yé wa náà ni kò kò yé wa kò yé wa náà ni ó rí bákan ló jẹ́ kí a sọ̀rọ̀ tó bá dìgbà mìíràn ẹ wá àwọn tí wọ́n tún lè ṣe dáradára ju àwọn tí wọ́n ṣe yìí ṣé ó ti yé yín ohun tí a ṣe lónìí ó wà lára ohun tí a fẹ́ mú wọ orí ìkànnì yìí tí ẹ bá fẹ́ràn rẹ̀ ẹ jẹ́ kí a mọ̀ àti wípé ẹ jẹ́ kí a mọ̀ àwọn titi yín tí ẹ rí pé ó wọṣọ tí ó dára jùlọ nínú AMVC ẹ ṣeun gidi gan ni tí ẹ darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé o mo nífẹ̀ẹ́ yín ẹ̀wọ̀n mo nífẹ̀ẹ́ yín ó wà lọ́wọ́ kan kò dẹ̀ sí ohun tí ẹ lè ṣe sí i.